ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير الحمد لله رب العالمين الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله بعث ليتمم مكارم الأخلاق صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه وعلى كل من اقتفى آثاره إلى يوم الحساب ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba tó ní gbogbo ohunkóhun ọba tó lọ́pẹ́ tó sì ní ẹ̀yìn tó dáa ọba àná ọba òní ọba tó yẹ kí ìyẹn onígbàgbọ́ sí sàn án. ọlọ́run ẹ̀mí ìmoore mọ̀jẹ̀ kó lára mi mọ̀jẹ̀ kó lára ẹ̀yin náà láéláé. mo jẹ́rìí pé ọlọ́run aṣọ kò sí nǹkan mìíràn tó yẹ kẹ́yìn ó fún lẹ́yìn ọlọ́run mo ní mọ́ ni bẹ́ẹ̀ pé bàbá fẹ̀yìntì lára ọlọ́run ni kó jẹ́ bàbá tọrọ bùkátà lọ́dọ̀ ọlọ́run ni kó jẹ́ bẹ́ẹ̀rù jẹjẹ ó bá dé tábà tọrọ dáàbòbò lọ́dọ̀ ọlọ́run ni ká padà sí bàbá lọ ayé mo ní má rí pé ọ̀dọ̀ ọlọ́run náà làbọ̀ yóò sì ṣírò iṣẹ́ orí ohun tí mo bá ṣe nínú tẹ́yìn náà nínú tẹ́yìn náà ti ṣe ọlọ́run dákúnjá dáadáa ṣe. mo sì jẹ́rìí pànábì wa Muhammad kì í ṣe ọlọ́run kì í sì í ṣọmọ ọlọ́run tọ́lọ́hún aṣọ ni kò pé méjì kò sì bímọ ẹnìkan ò sì bí òjíṣẹ́ ọlọ́run lànábì lànábì jẹ́ bí àwọn òjíṣẹ́ tó ti ṣáájú ẹ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀rẹ̀ kó máa lọ bá ànábì wa Muhammad kó máa bá àwọn ará alẹ́ ànábì wa Muhammad kó máa bá gbogbo àwọn sábẹ́ ànábì wa Muhammad ọlọ́run gbogbo àwa tá a bá máa tẹ̀lé ìlànà ànábì ọlọ́run jáwa náà orí kẹrẹ̀ láyé kárí kẹrẹ̀ nínú sàárè tó bá dé gbẹgbà àlìkíámà bá nàbí báwẹ̀ yìí ọlọ́run jẹ́ orí mi ọlọ́run jẹ́ orí ẹ̀yìn náà láti lè lọ wọ àlìjánà nírọ̀rùn àmín ìpàdé wa ti tòní halkọ wa pẹ̀lú tírà tírà ìmáàmù Bukhari níbi tí ó àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad jọ sí. Si tí àtẹ̀mí àtẹ̀yìn tájọ fi máa ń najó nínú Sunna TV Yorùbá òun náà ni àtúnikátúpàdé ra wa níbí yìí lónìí yọmọ jẹ́ pàdé ẹlẹ́kẹ̀ẹ́fà nínú asọ́lẹ̀ anabi wa Muhammad fi Sahih al nínú tírà Mamu Bukhari. èyí tí a jọ kà fúnra wa lónìí tá a sì jọ gbọ́ pẹ̀lú ìtúmẹ̀ lédè Yorùbá àdìsí mọ́mú ọ̀hórí gbà wá ó ní haddathana Abdullahi ibn Muhammad al-Ju'fi qal haddathana Abu Amir al-Aqadi قال حدثنا سليمان بن بلال عن عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون شعبة والحياة شعبة من الإيمان حديث تي أجو في النجوم nínú ìpàdé wa ẹlẹ́kẹ̀ẹ́fà yìí kò ní jù bẹ́ẹ̀ lọ. abdullahi ibn muhammad al-Ju'fi imam buhari ó gbàdí tì í lọ́dọ̀ rẹ̀ òun náà sọ fún imam buhari pé òun gbà látọ̀dọ̀ abu amir al-akadi eléyìí náà gba ó gbọ́ lẹ́nu suleiman ibn bilal ó kò lọ́dọ̀ tiẹ̀ náà òun náà gba ti lọ́dọ̀ abdullahi ibn dinar wọn náà gba tiẹ̀ lọ́wọ́ abẹ sọ́ọ̀lẹ̀ gbogbo wọn abẹ́nìkẹyìn dáṣọ abẹ sọ́ọ̀lẹ̀ yìí wọn náà gbọ́ tí Abu Huraira tí ń jẹ́ sàábí tó gbọ́ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn náà sọ báyìí pé kí ni ànábì wí ó sọ báyìí pé ali imanu bid'un wa situna shu'ba nígbàgbọ́ òdodo san ó pín sí ọ̀nà tó lọ tó lé nínú ọgọ́ta wàlàhàyáhù ṣọ́ọ̀bátún mìíràn ìmán ìtìjú ìtìjú ìpín kan ni nínú ìnígbàgbọ́ òdodo sí ọlọ́run bí Imam Bukhari bó ṣe gbàdí sí ẹ̀wá ni tòní inú rìwáyà Imam Muslim dédé òun wàsàbọ̀ òun náà ní tiẹ̀ ó ní ìpín náà pín ìnígbàgbọ́ òdodo ó pín ó pín ó pín sọ́nà àádọ́rin lọ́dọ̀ Imam Muslim àmọ́ Imam Bukhari tẹ̀mí àtẹ̀yìn tá a jọ najú pẹ̀lú tirẹ̀ ó ní gbogbo ẹ̀ náà asọ́lẹ̀ ànábìwá Muhammad ni ìnígbàgbọ́ òdodo ó pín sọ́nà. So tó lé nínú ọgọ́ta ọ̀rọ̀ méjèèjì ò sì takora wọn torí ẹ̀ka gbé àlàyé àdìsí yìí níbẹ̀ pé ó ṣe ní ó pín sọ́nà tó lé nínú àádọ́rin lọ́dọ̀ Imam Muslim Imam Bukhari wá gba tiẹ̀ wá ọ̀rọ̀ yìí ò takora wọn fẹ́ni tí ó bá mọ̀ ọ̀rọ̀ gbọ́ lábàá máa lò bẹ́ẹ̀ mo sì rò pé àníṣà ìrírú ẹ̀ náà nínú èdè Yorùbá nígbà tó bá sọ fún yẹn pé ibi tí mo lọ lónìí o àwọn èèyàn pọ̀ ń bẹ kódà àwọn tó wà ń bẹ wọ́n fẹ́ tó ọgọ́rin wọ́n lé nínú ọgọ́rin kò tí ì sọ fún wa pé àwọn tó wà ń bẹ ò tọ́gọ́rùn kan kátólẹ́rọ̀ míì kó dé kó sọ fún wa pé àwọn tó wà ń bẹ wọ́n lé nínú àádọ́rùn kò tí ì sọ fún wa pé àwọn tó wà ń gan ò lé nínú ọgọ́rùn kan ọ̀rọ̀ yóò takora wọn èyí jẹ́ ìtìsíwájú nígbàgbọ́ òdodo sàn yìí wọ́n mọ̀ wá wò pé ṣe bírò ọkàn ló wà báwo ló ṣe pín àti ẹ̀gbà ó lè pín báwo ni pínpín náà ṣe pọ̀ tó bó bá gbàlàyé táwọn olùmọ̀ṣe lórí pínpín yìí ó rí i pé ó ju ó pọ̀ lóòótọ́ tó lè jọ bọ́ọ̀lù kan lọ ẹ̀rí kò ní jẹ́ pé kó lé nínú ọgọ́ta yìí náà nìkan ló mọ̀ rò ànábì wa parí àdìsí wa ní ìtìjú nínú ìnígbàgbọ́ òdodo ni wọ́n jẹ́ ó yà ọ́ lẹ́nu ọ̀rọ̀ ò lọ́bẹ̀ẹ́ náà nìsí nítorí pé àkọ́kọ́ náà ìnígbàgbọ́ òdodo sàn gbé látòrí ìjẹ́ ọlọ́run ìjẹ́ ọba rẹ̀ àti gbogbo ìròyìn tó pé tó ga tó jẹ́ tọ́lọ́run bó bá ti nígbàgbọ́ òdodo sí ìpín kan làwọn eléyẹn náà àìlórogún ọlọ́run àìsọ́ba míì lẹ́yìn ọlọ́run ìmọ̀ọ́nì ìyẹn ìpín kan lèyẹn náà àìsí irú ọlọ́run ìmọ̀nì kan lèyẹn náà ìpín ìmọ̀nì lèyẹn gbọ́ àwọn ẹ̀dá kan wà tí ń jẹ́ àwọn màláíkà ìpín kan lèyẹn náà àwọn ẹ̀dá ènìyàn kan wà tí ń jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn tá a rí inú wọn àbẹ́ àbẹ́ tí àti ẹ̀ rí mélòó lèmi àtẹ̀yìn rí láwa iye tòní ànábì ti lọ ká tó wá òjíṣẹ́ mi ní wá lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tánàbí wá ròyìn wọn láwọn tánàbí ò bá láyé ànábì ò tiẹ̀ bẹ́ẹ̀ nìkan láyé inú wọn látòrí baba wa ádámà èyí ò gbọdọ̀ mọ́ nígbàgbọ́ sí wọn tíra tó sọ̀kalẹ̀ láti sánmà èyí tó hàn náà mẹ́rin ini Taurat, Injil, Zabura aṣáájú wọn tànàbí Dawud kó tó wá dórí àgbà wọn ẹ̀gbọ́n wọn olórí wọn ọba tírà alukur'an olùkẹ́rì ìpín kan lèyẹn náà nínú ìpín ìdígbàgbọ́ wáwo. Wow ìgbà kádàrá gbọ́ ìpíkalẹ̀ yẹn náà bó bá dùn tọlọ́hun ni tó bá korò tọlọ́hun ni ìpíkalẹ̀ yẹn náà ọ̀rọ̀ àlìkíyàmọ̀ ìnígbàgbọ́ kan ni pé àlìkíyàmọ̀ wà o tọ́lá lómi ò gbàgbọ́ wọ́n tó bá gbàgbọ́ ìpín kan sí yẹn ìṣirò iṣẹ́ wà ìpín ẹni ṣe rí àríbi ẹni ṣe bí àríbi ìpín kan ni kódà ìní mọ́nì pé ìgbádùn wà nù sàárè ìyá wà nù sàárè ìpín kan ni bó bá wà wò bẹ́ẹ̀ ó rí i pé ó pọ̀ lóòótọ́ kódà afárá sàràtì tá a fẹ́ gborí ẹ̀ ìpín kan lèyẹn náà bàbá aṣírò ṣẹ́gun ṣe fàríkùn fìlìjánná wà fàríkùn fìnnà fìsàyìn àwọn ẹnìkan mọ̀ lọ àlùjẹ́nà àwọn kan tún mọ̀ kóra wọn wù lọ́dún náà ọlọ́run kò ya ìní àtẹ̀yìn níbi ọ̀rọ̀ náà ìdí kan lè yẹn náà. ìnífẹ̀sánẹ́bí wa Muhammad ìpín kan ni nínú ìní ìpín ìnígbàgbọ́ ìgbà yìí pé ìrun irú ìta ṣe nínú ìpàdé tọ̀hún tá sọ̀rọ̀ òpó márùn-ún tẹ̀sí Islam ìrun ìnígbàgbọ́ pé orígun kan ni ìpín ni ẹ̀rí ẹ̀sìn nítorí ìtọ́lọ́hún al-ikhlas sincerity nítorí ìtọ́lọ́hún ìnígbàgbọ́ òdodo kan ní òjẹ́ kẹ́yìn ó ṣe ṣe bí ẹlòmíì yóò ní sí lóhun náà ń kírun àmọ́ ń kiri torí àǹfààní yìí yóò lóhun lọ hajj torí nǹkan míì ni yóò náwó ẹ̀sìn torí nǹkan míì ni ìnígbàgbọ́ òdodo kan kódà àwọn tí wọ́n gbìyànjú tí wọ́n ń náwó rú Sunna TV yìí ìnígbàgbọ́ òdodo sọ́lọ́ pé owó tá a ní tọ́lọ́hún ni àgbọ̀dọ̀ mọ́ fi ṣe tọ́lọ́hún ìpín kan nìyẹn nínú nígbàgbọ́ òdodo sọ̀rọ̀ lẹ́yìn àyùmáyé ẹlòmíì náà ní jù wọ́n lọ lùdú yìí kò sọ sí ìtawà táwọn ń sọ sí lọ́ọ̀ mọ̀jẹ̀ kó wọn ó bàjẹ́ nígbàgbọ́ òdodo kan nìyẹn. kéèyàn jìnnà sí kárí mi kéèyàn jìnnà síwà ojú méjì kéèyàn gbà yí pé bá a bá ṣe ọlọ́run là á wá tó bá lọ sọ́dọ̀ rẹ̀ ìpín kan náà ẹ bá òwe mo ti ń tó o tọ́lá ìlú náà ń lọ wa tó bá sọ́dọ̀ kẹ́hìn mọ bẹ̀rù ọlọ́run ìgbékalẹ̀ yẹn kẹ́hìn wọn wọn á bẹ̀rù àti kó sínú ẹ̀ṣẹ̀ nítorí tọlọ́run ìgbékalẹ̀ kẹ́hìn mọ ẹran kan sọlọ́run ìpín ìnígbàgbọ́ gbogbo ẹ̀ kẹ́hìn máa fẹ́ dúpẹ́ ẹlòmíì náà bàbá tó ti kú bàbá ẹ̀ tó wà lókè tí fọ́tò fọ́tò bàbá ẹ̀ fọ́tò bàbá bàbá ẹ̀ wà lókè nígbà tí oore dé bọ́mọ báwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀zàmẹ́ yìí tí wọ́n bá bá yóò sì lọ sùn jáde yìí bàbá mi mọ̀ sùn lọ́rùn ọlọ́run ló o mọ̀ sùn ẹ̀rì àìnígbàgbọ́ òdodo sàn sọ́lọ́run kan yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́yìn ní sùúrù nítorí tọ́lọ́hún ìpínkàlẹ̀ yẹn náà ẹni bẹ́ẹ̀ bá gbé ọlọ́hún nìkan ni wọ́n mọ̀ ń gbójúlé o fẹ́ dájọ́ o sì dá òdodo níbẹ̀ níbi ẹjọ́ ìpínkàlẹ̀ yẹn náà kódà ahọ́n wa tá a fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ìpínkàlẹ̀ yẹn sẹ́bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní níta lè pè ní mùsùlùmí ẹni tí mùsùlùmí ó ẹni tí mùsùlùmí ó gbọ́ kò níbi aburú ahọ́n ẹ̀ bẹ́ẹ̀ bá tí ìtú gbà yìí tá à ń sọ yìí náà pé ìnígbàgbọ́ òdodo ohun tó pin ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anabi ní ẹnì kankan yóò lé àlè pẹ̀lú ìgbàgbọ́ òdodo ẹ̀rí títí ohun tí ń fẹ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kó máa fẹ́ fọmọlàkejì yẹn pé bẹ́ẹ̀ bá ń fẹ́ dáadáa fúnra rẹ̀ tóun wá burú fọmọlàkejì ìnígbàgbọ́ òdodo rẹ̀ kò tí ì pé ìpín kan lèyẹn náà káṣí dáadáa pẹ̀lú aládùúgbò ànábì náà sọ ìpín kan ni kódà káṣí àpọ́nlé àlejò ìpín kan tún lè yẹn náà bẹ́ẹ̀ ló pín lọ lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi kẹ́hìn ráburú ńlẹ̀ kó sì jìnnà sí kó mú dáadáa ṣe ìpín kan ni téèyàn ò gbọdọ̀ mọ̀mọ́ fití gbọ́ nínú ìsìlámù bí ẹni tí ń gbọ́ mìsíkì ìmọ̀ nìkan ni ó taari ẹ̀gbìn ọlọ́run ò sì nífẹ̀ẹ́ sí ìpín kan nìyẹn náà nínú ìnígbàgbọ́ ìnígbàgbọ́ àwọn gan ni ò pé ni wọ́n fi ń mutí torí tọ́lọ́hún ò fẹ́ ni kẹ́hìn wá jẹ́ nìkan tí kì í gbẹ̀gàn ènìyàn nígbàgbọ́ òdodo kan nìyẹn torí pé ẹni tó gbẹ̀gàn rẹ̀ òun kọ́ lóṣù kò fọ oore náà fúnra rẹ̀ ọba tó dá ọ tó dá òun náà ló fún lórí ọ̀hún bí ọba ti wá ń pẹ̀gọ́ orí ẹ̀ òun pẹ̀gọ́ ọlọ́run nìyẹn èyí nígbàgbọ́ òdodo kan ló kù ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ rí bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí lóríṣiríṣiríṣi bẹ́ẹ̀ bá lówó tí ń na nítorí ìtọ́ lọ́hùn nígbàgbọ́ òdodo kan nìyẹn náà àwọn òpó ẹ̀sìn Islam fúnra rẹ̀ náà o fẹ́ lọ hajj nígbàgbọ́ òdodo kan ní òní kó lọ o fẹ́ yan zaka gbàtí nígbàgbọ́ òdodo àwọn ẹ̀yẹ wa ò pé mélòó ní yan zaka ní olówó káàárọ̀ ìjìnlẹ̀ ní owó olówó Yorùbá gbé zaka kí sì yíyan bó ṣe tọ́ àdìbò ti ẹ̀wí fún mi nígbàgbọ́ òdodo kan ló kó lọ́kàn wọn tó àwọn aláwẹ̀ fàyàwọ́ ìnígbàgbọ́ òdodo kan náà ní tiwọn bẹ́ẹ̀ bá jẹ́ ni tí ń lámojúkò ó ń sáfúnṣìnà kì í purọ́ kì í ṣe jàǹbá kódà kọ́nà kẹ́hìn jẹ́ni tí ń tẹríba fáwọn òbí ẹ̀ méjèèjì kẹ́hìn jẹ́ni tí ń wá mọ̀ nítorí ìtọ́lọ́hún kẹ́hìn jẹ́ni tí ń sọ̀rọ̀ tó dáa jáde nítorí ìtọ́lọ́hún bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ rí lóríṣiríṣiríṣiríṣi pé ìgbéyàwó gan-an tẹ̀yìn sọdàṣà tẹ̀ yọ kó ẹ̀sìn nígbàgbọ́ òdodo kan báyìí nìkan jẹ́ tìǹà ẹ̀rí gbígbógun ti ìbàjẹ́ ìpín kan nínú ìpín ìnígbàgbọ́ òdodo sí ọlọ́run ẹ̀rí èyí tó wẹ́ èyí tó pọ̀ èyí tó ga èyí tá a mọ̀ sábà ṣe bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí títí títí nínú àsọ́lẹ̀ ànábì wa muhammad mi sallallahu alayhi wa sallam ó lè tó ga nínú ìpín ìnígbàgbọ́ wọn ni gbólóhùn la ilaha illallah lẹ́yìn ọlọ́run kò sí nǹkan míì tó yẹ kẹ́yìn òun gbà bẹ́ẹ̀ lè mọ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run òun ló ga jù èyí tó kéré mẹ́ wọn ni imatatul adha anit ẹ̀rí èyí tó kéré mẹ́ ni pé kẹ́yìn rí ohun tó lè ṣèyí ní ṣùtá kí ẹ sì gbé kúrò lọ́nà ẹ wò ẹ rí i pé bàbá jẹ́ ìpín ìdígbàgbọ́ tẹ̀yìn bá fẹ́ ga yóò lé nínú ọgọ́ta tá a gbọ́nú àdísì yóò lé lórí ẹ̀ yóò lé lórí àádọ́rin tó wà nínú Sahih Imamu Muslim yóò lé nínú ẹ̀ lóòótọ́ èyí ni ó jẹ́ ohun tí ó yẹ kí a mọ̀ ìwọ mùsùlùmí àwọn kìíní yìí ló wàá dojúkọ ló wàá mú mọ́ ìjẹ́ mùsùlùmí rẹ ló fi máa ga lọ́mọ ga lọ́mọ ga lọ́mọ ga títí tó fi dolùgbàgbọ́ òdodo nítorí kó gbà gbọ́lọ́hún olóògùn kò lọ́ba kan nìkan ò tí ì tó pé kí ìmánì rẹ fi pé tó o bá ti mọ àwọn nǹkan tí à ń sọ yìí ní pàtàkì ó gbé lórí àwọn òpó márùn ẹ̀sìn Islam tá a jọ sọ̀rọ̀ lórí ẹ̀ nínú halkọ̀ tó kọjá nínú pàdé wa tó kọjá ìmọ̀ọ́nì rẹ gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ ẹ̀rí irú ìròyìn tó wà lára ànábì wa Muhammad irú àṣẹ ká tẹ̀lé ànábì wa Muhammad irú àṣẹ káfànábì wa Muhammad fi ṣàkóso àwòkọ́ṣe bó o bá tí gbà bẹ́ẹ̀ ìmọ̀ọ́nì náà ò tí ì pè é irun bó o bá ti mọ̀ nípa ẹlòmíì yóò ní ọ ìwà lẹ́sìn hàn à ń bọ̀ lórí ìyẹn náà nínú pàdé wa yìí náà torí pé àdéhùn ìwé tó parí pé wàlá àyà oṣù kan bá tún mí náà tó fẹ́ di olùgbàgbọ́ òdodo sàn tó fẹ́ kó nípele ìjẹ́ mùsùlùmí ẹ̀ tó fẹ́ di mùmíní ó gbọ́dọ̀ lákòólé kan gbogbo àwọn nǹkan tá a kà yìí tí ń jẹ́ ohun tí Islam fẹ́ pé ká ṣe bó o yóò ṣe rí ṣe bó o ní ó ṣe nígbàgbọ́ òdodo sí tí ò ní kọ̀ọ̀kan mẹ́ẹ̀. àní mo má pèjú kan wálẹ̀ kan yóò máa ta bọ̀bọ̀ òun létí ẹlòmíì pé à ṣé ká tún máa gbọ́ mìsíkì náà ṣé ẹ̀ náà ò dáa ni kò dáa nítorí pé ọlọ́run ò fẹ́ kò dáa nítorí pé ànábì wa Muhammad kọ̀ fún wa sallallahu alayhi wa sallam ẹ̀rí bú ọ bá ti wá ní náà èyí ni ò sáà burú nígbàgbọ́ òdodo náà ni ò tí ì pé gbogbo ẹ̀ níjẹ̀pín kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà fún ìnígbàgbọ́ òdodo san bẹ́ẹ̀ni wá yẹ kí àtẹ̀ní àtẹ̀yìn kálámójútó àwọn ohun tí ọlọ́run ọba fẹ́ ní pátápátá tí ò kù síbi kan kálámójútó ká mọ ohun tọ́lọ̀ wọn ọba ò fẹ́ báwo la ṣe jìnnà sí ẹ̀rí ìyẹn ṣe pàtàkì fún mùsùlùmí tí ò ní fi wá dúró lórí ìpele pé ó jẹ́ mùsùlùmí nìkan báwo ni yóò ṣe kó ní mùsùlùmí tí ó fi di mùmíní yóò fi di olùgbàgbọ́ òdodo sàn ẹ̀rí ìyẹn ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi aláàánú abiyamọ àgọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ bá a ti fi wọ́n yàn anabi nìyẹn àkànmọ́ ń gbàgbé pé aṣọ ànábì bó bá gùn láti Benin ndé fi dé Ìbàdàn bó o bá jẹ́ ọmọ gidi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọjà yìí ò ní pọ̀n ọ́ o ó kàn wà lọ́tọ̀ ni ọjà yóò sì fi ọ́ lẹ̀ yóò sì lọ́ọ́ máa pa àwọn tí tẹ̀lé ànábì wa Muhammad ní tòótọ́ TV yìí kọ̀rọ̀ Sunna ànábì lè yé ọ ni lọ́mọdé lè ṣe yóò bàjẹ́. ẹ̀yin tèmi tí ajẹjọmọ ọ̀yà nínú ẹ̀sìn Islam nínú káàrọ̀ ẹ̀jíire nígbà tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní ìnígbàgbọ́ òdodo farabalẹ̀ kò tún gbọ́ àdísì tí Abu Hurairah gbà wá alánàbì ní sallallahu alayhi wa sallam nígbàgbọ́ òdodo ìpín ni ìpín ìpín ìpín ni wọ́n á pín sọ́nà tó lé nínú ọgọ́ta níbi àparí ọ̀rọ̀ rẹ̀ ó ní wàlhàyáhù ṣọ́nbàtún minal iman ìtìjú ìpín kan ni nínú ìpín ìnígbàgbọ́ wọ́n máa wò pé ìtìjú ìwà sáà bẹ́ẹ̀ ni lọ́rọ̀ fi dùn lẹ́nu ẹni tí ń ròyìn pé ìwà lẹ̀sìn bí ẹ̀rọ bá ti níwà dáadáa kò nídìí pé kó kírun kò nídìí kó gbàwẹ̀ kò nídìí kó yan kò nídìí kó ṣe hajj ewu ni ìwà dáadáa náà lọ́dọ̀ rẹ̀ ìwà dáadáa ni òsì jágbe lórí ìtìjú yìí bá nàbẹ́ bá sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ná kì í sọ̀rọ̀ lọ́tàn bó bá níwà náà ni ìtìjú ìwà ni lóòótọ́ ṣé ìtìjú nìkan ní jẹ́ wà ní ló fi jóun lànàbì fi ṣàpèjúwe inú òpin yìí ká ní sùúrù ìwà ni ká lódodo ìwà ni ká farabalẹ̀ ìwà ni ká mọ̀ tọrẹ ìwà ni ká láfọkàntán ìwà ni ànábì mú tìjú ó fi àṣà péjúwe nítorí pé gbogbo èyí tá a wí gbogbo ẹ̀ ló mú tìjú lọ́wọ́ ẹ dákun bí àbájáde tó ní tìjú lóòótọ́ tí ó fọlọ́hún tó dálẹ̀ kó máa lọ sùjádà fòkúta mọ́ lọ tọrọ bùkátà lọ́dọ̀ igi láwọn ibi tí wọ́n ti ń sin ejò kó máa tọrọ ọmọ bíbí lọ́dọ̀ ejò ibi tí wọ́n ti lómi odò tí wọ́n ń sìn kó a gbé bùkátà alé rẹ̀ lọ ìdí odò àbórí òkè láwọn tí wọ́n lókè tí wọ́n ń sìn ńlò wọn àbáwọn tí ń sin òrùn báwọn tí ń sin màálù báwọn tí ń sin òjòbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìní tìjú ni ìtìjú bàbá ni gbòǹgbò ni torí pé òun ní máa ń ṣọ́ ọmọlúàbí fẹ́nìyàn òun ní máa ń ṣọ́ ìjẹ́ mùsùlùmí fọ́mọ ènìyàn bẹ́ẹ̀ bá hùwà tí ò dábì gbà ẹranko ìwà ẹranko lè yẹn tìjìdì ò sí lára rẹ̀ ẹ̀rí ìdíjú yìí ó yẹ kí a mọ̀ pàtàkì ìpín ìpín kan lóòótọ́ nínú òpin ìnígbàgbọ́ lónìí láyé tá à ń lò lọ́yìí a rí i pé nínú títí ń ká ẹsẹ̀ kò lẹ̀ ìtìjú wà. ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير. tó bá sì kó ìwà wọn ò níjọ tẹnìyàn èyí tó bá jẹ tẹnìyàn náà nu wọn ẹ rí i pé èèyàn bọ́rọ̀ gidi ni kò sọ́mọlúàbí kan lára rẹ̀ bí méjì ẹ bá papọ̀ ẹni máa wá rí ní mùsùlùmí ẹ̀rí ìdíjú ọmọ ìjẹ́ kò lára yín o ẹ̀rì ẹ méje kúrò lára yín àmọ́ bá a ti sọ yìí náà ẹlòmíì ọmọ wọra rẹ̀ náà pé àwọn ti ní tìjú o báyìí wọn tó pè ní tìjú ni òye ọ̀nà nítorí pé wọn tẹ́lòmí ń pè ní tìjú ó ní pé nǹkan kan ò yé nínú ẹ̀sìn lápèjúwe kódà bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń sọ ní ròkún ò ní gọmọ̀ kí wọ́n máa sọ pé aláìmọ̀ ni kò ní béèrè ìpè àtayá náà báwo ni wọ́n máa ń kà gbà yóò àlè òun ìtìjú ìtìjú kọ́ lè yẹn àgbà aláìmọ̀ ni ẹ pàápàá aláìmọ̀ ni ẹ ò gbé ni ẹ amokun mẹ́kọ̀ọ́ ni ọ ẹlòmíì yóò tìjú ohun tí ò lágbára rẹ̀ yóò lóhun lè ṣe. ẹ̀rí kí wọ́n lè mọ̀ pé owó wà lọ́wọ́ ẹ̀ lóòótọ́ kò sí lágbára yóò pè jẹ́ olówó mọ́ra rẹ̀ mẹ̀kúnnù bí èmi ń sìn ní ọ̀tẹ̀ lòun òpònú ni ẹ̀rí àwọn tẹ́lẹ̀ mi ń pè ní tìjú pé kórí ohun tí ò da lára alábàágbé ẹ̀ ìyàwó ni ọkọ ni ọ̀rẹ́ ni ẹbí kan ni ọ̀gá ni ọmọọṣẹ́ ni kọ́ ní ojú sì ń tì mí láti sọ fún ìtìjú kọ́ lèyìn ẹ̀rì ọ̀lẹ ojó náà máa ń pè yẹn yẹn ni pé ó yẹ ká mọ kí ni wọ́n ń pè ní tìjú ó yẹ fún mi lésì ìbéèrè ọ̀hún kí ni ìtìjú pàápàá nígbà tẹ́ ẹ sọ gbogbo ìta wí ìtìjú kọ́ ẹ̀rì ẹlòmíì ń tí ì jẹ wọ́n gbé fún báyìí tó tó bá jẹ́ yóò bẹ̀rẹ̀ sí máa rún nínú lápèjúwe wọ́n á gbé fún báyìí ó máa ń pé ohun tó fẹ́ rùn nínú ni o yóò wá gbà oúnjẹ yìí kì í ṣe oúnjẹ tí mo ń jẹ tó bá jẹ ó lè máa fọ́ lórí yóò sì wá ọtí ọlọ́gbẹ́ mò ń tijú yìí mo fi gbà ni mo fi jẹ́ o ọlọ́dẹ̀ ni ọ kí là ń pè ní tìjú anabi wa muhammad tí ò ní fi jẹ́ mi ni mo fèsì ìbéèrè yìí torí gẹ́gẹ́ mo ti bi ẹ̀yin náà wọ́n bi anabi wa muhammad bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam níjọ́ kan anabi wa muhammad pẹ̀lú àwọn sábẹ́ anabi sọ fún wọn pé istahyu minallahi haqqal haya ẹ̀yin sábẹ́ mi ẹ̀yin àlùmọ̀ mi gbogbo ẹ̀yin mùsùlùmí ìyẹn ìmí ìyẹn ìwọ. Ànábì ní ẹ tijú o ẹ tijú Ọlọ́run bó ṣe tọ́ àti bó ti yẹ. qulna ya Rasulullah inna lanastahyi walhamdulillah àwọn sábẹ́ wọn náà wọn sọ báyìí pé ah ìdá òjíṣẹ́ Ọlọ́run alhamdulillah àwa àwa ní tijú o alhamdulillah àwa ń tijú o tó bá jẹ́ tìtìjú o alhamdulillah àwa ń tijú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam aláàánú jùlọ tá a fi ṣe òdodo fi hàn Ànábì ní lẹ́yìn sadak kì í ṣe dẹ́yìn pè ní tìjú ẹ̀ òun ní tìjú lakinna al-istiyaha min Allah haqqa al-haya àmọ́ ohun tá à ń pè ní tìjú gidi yẹtí o gbọ́ kó o lè mọ̀ pé ohun tí wọ́n ń pè ní tìjú yẹn tìjú kọ́ àìmọ́ni ojó ló wà lára rẹ ló ń pè ló ń pera rẹ lónídìjú ọ̀lẹ tó jẹ́ ló wà lára rẹ ló ń pè dìjú ni òpònú tó jẹ́ ló wà lára rẹ ló ń pè ní dìjú anábìíní ń tá ń pè ní dìjú gidi sọlọ́ọ̀ àyà fàlọ́rà àsàwàmọ̀ wà á òun ni pé kéèyàn ṣọ́ orí àti gbogbo ohun tí ń bẹ lórí ìyẹn ohun tí ń jẹ́ tìjú nìyẹn ojú rẹ nínú ìrí ló wà ohun tó fi wò bó bá bó bá ṣe débi kan tó bá pẹ̀lú àwọn ẹni tọ́gbọ́n tí wọ́n mọ̀rọ̀ tí wọ́n sì mọ̀ táwọn kan tọ̀gbà kò tiẹ̀ ní tìjú ẹ̀ wò bó ṣe rìn ojú mọ́ nǹkan náà. mọ ohun tó fetí rẹ gbọ́ bí ìran tí ò yẹ lòmí yóò sì lọ kí lóun náà ṣe wà mo fẹ́ lọ fojú lóúnjẹ ni gbàgbá mọ́ lójú yìí jẹ́ lára rẹ̀ ó yẹ kó o mọ ohun tó lọ fojú rẹ wò imú ẹnu bẹ́ẹ̀ bá ní tìjú lóòótọ́ ó gbọ́dọ̀ mọ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu àìní tìjú ni náà ní tìjú lóòótọ́ ọtí ni ọmọ mu a ní tìjú lóòótọ́ irọ́ ni ọmọ gbà mọ ohun tó fẹ́ jẹ mọ ohun tó fẹ́ mọ ohun tó fẹ́ sọ lẹ́nu ẹ̀rí ó rí pé tó bá sọ̀rọ̀ tí ò yẹ ọ́ wọ́n ní ó kàn jẹnu pàkà lásán ló sọ̀rọ̀ kò tẹ̀ ní tìjú ẹgbọ́n tí ń sọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa ma hawa ẹni tó bá ní ní ìjújú lóòótọ́ yóò sọ inú ẹ̀ àti gbogbo ohun tó fẹ́ kó sínú ọ̀hún nínú ìjẹ gbogbo ohun tó bá rí ohun tó bá tọ́ ni mùsùlùmí máa ń jẹ mùsùlùmí ìjẹ gbogbo ohun kì í mu gbogbo ohun tó bá rí ohun tó bá tọ́ ni mùsùlùmí máa ń mu ànábì ò dákẹ́ o ó ní wàlíyàsukùrù mọ́wòtà wà máa wàlíbàlà wàlíyàsukùrù mọ́wòtà wàlíbìlà náà ẹni tí bá ní tìjú lóòótọ́ ó yẹ kó máa rántí ikú àti àdáwò ìjálù àjálù látọ̀dọ̀ ọlọ́run ìtìjú lè yẹn ah bí wọn bá rántí pé àti ah, wọn bá ṣe èyí tí kò bá pa mí sẹ́nu ẹ̀ báwo ni màá ti wà lálẹ́ kìámọ̀ orí báwo ni màá ti fa àwọn ọmọ mi sí ṣé èyí ní borúkọ àwọn ọmọ mi jẹ ṣé èyí ní borúkọ àwọn òbí mi jẹ ṣé èyí ní jẹ́ mùsùlùmí tèmi náà ò ní bàjẹ́ tó yẹn lè parun kíbi tí ò da lómi ní oko ṣìnà ìgbẹ̀líkù ti bá sí kí ló fẹ́ sọ fọlọ́ nígbà tí ò sí ti jù anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó anabi ala sọ pé bẹ́ẹ̀ ni àní ó rí torí fẹ́ lukọ ní fi sọ ó ní wàhámánà aráàbẹ̀lẹ̀ àhírọ́ tààkà sí ìnẹ́ta dóníyà ẹni tó bá ṣe pé ilé ayé ẹ̀ ọ̀run ní fi ń wá yóò fi yànnàyànnà ọ̀ṣọ́ ayé yìí yóò fi lẹ̀ mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ kọ́lé kí n gbọ́dọ̀ mọ́ ìrànlẹ̀ n ṣègbà n gbọ́dọ̀ ṣàwo mọ́tò yìí náà mòmí náà fẹ́ bá wọn rà mo fẹ́ lu ọlá yìí ní dandan yóò fi lẹ̀ yẹn kọ́ ni ó jẹ́ ohun tí ọmọ sáà lẹ́yìn anábìíní fáwọn fáwọn àlẹ́ ẹni tó bá ṣe ìdáwé yìí faqad istahya min Allahi haqqal haya ilé yẹn gan-an ló tijú tòótọ́ sọlọ wáwò ìyá yìí tá a dé lónìí mùsùlùmí ìtòní tó bá déwájú ọ̀gá yóò mọ̀ àbí àwọn tó tó tó wà mí pẹ̀lú pẹ̀lú iṣẹ́ wọ́n fi ṣe yẹ̀yẹ́ ẹ̀rì ìyẹn lòun náà ń pè ní tìjú àmọ́ <laughs> tí a bá kírun kó tó dé mọ́sálásí kò bá àrùn kò ní tìjú kò tìjú ojú òtí pé wọ́n ti kírun kó tó dé ó tún lè sọ́ dìjà pé náà ẹ̀ tẹ̀ ṣe sùúrù básìkò bá tẹ̀ tó lóòótọ́ ìṣẹ́jú márùn-ún ìyẹn ṣe sùúrù gẹ́gẹ́ báwa náà fẹ́ wá mọ́sálásì àlejò ló àlejò kan tó wà ń bẹ̀ náà ni báwo lẹ́jẹ̀ máa ṣe bẹ́ẹ̀ máa ṣe sùúrù aago orí ìsìnlù òjò òtí ẹ̀rí ẹ wá wò ẹlòmíì ń dín tì lójú pé wọ́n rí pé ká sọ pé iṣẹ́ yẹn lèmi ń ṣe èmi bẹ́ẹ̀ mi ni mò ń tuta sí ó ń tì í lójú àmọ́ bẹ́ẹ̀ bá lọ bá tó bá jókòó sílé ọtí kódà bẹ́ẹ̀ ìrun jímọ̀ ni ó kì bí àánú jímọ̀ ni ó kó lọ́jọ́ kò lé ọtí bó o bá rí òun ló ti mọ̀ kí ọ àwa wa ń bí bàbá ń jẹ fàájì o ẹ̀rí kò tíjú fẹ́ yẹn ọlọ́run ṣàánú wa o kódà yóò mọ̀ tó ẹ bá wa dúpẹ́ ilé ọtí tá a ṣẹ̀ṣẹ̀ chì ní ọlọ́run jẹ́ kó rìn kò sí ìdíjú mùsùlùmí tòní nìyẹn ẹ̀rí mùsùlùmí tòní ojú ọmọ tí igbe ọmọ tòun tí ò tí ì lógún ọdún ká sọ ń gbé ó wọlé ọkọ òun so igi ẹ ah, rárá ẹ̀rí àmọ́ ẹ jẹ́ kó lóyún láì jẹ́ gbóso yìgì ẹ̀rí yóò máa kéde pé à ọmọ mi bímọ ìyẹ́ ò tí lójú ẹ̀rí kò sí ìdíjú mbẹ̀ pé ọmọ ò so yìgì lóyún náà kò tí ì so yìgì yóò so yìgì ẹ̀rí kò tí ì yá ìjọ tó bá yá mi báyìí yóò so yìgì ẹ̀ ẹ̀rí ó jẹ́ bímọ kejì ni ẹ̀rí kọ́dà mo ti ṣe program pé tó bá bímọ kẹta báyìí mo fẹ́ so yẹ <laughs> kò sí ìtìjú ẹ̀rí ó yẹ ká mọ ohun tó ń pè ní ìtìjú o ẹ̀rí àní bàbá yóò mọ tìjú àbí ìyá ìyá kí n tó lọ yáwó fi sanwó iléèwé ọmọ mi báwo ọmọ yóò wá wà lórí ẹ̀ títí wọ́n lè lọ́mọ yẹn kó ń léwe àmọ́ ẹ jẹ́ kókó àná kú fún ẹ̀rí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ ní ìtìjú kan náà àwọn ní òmùmọ̀ tó gbà tó gba ọgọ́rùú kan ni torí mo mọ̀ básìkò náà ti wà fún ẹ̀ wọn àyà ló ń gbà tọmọ rẹ̀ kò rówó sanwó léwe ọmọ o àwọn gbà tí òkú àná fún àwọn gbà tí bàbá ẹ kú ó fẹ́ dáná ẹ̀rí ó fẹ́ ṣènáwó ó fẹ́ tijọ́ mẹ́ta ó fẹ́ tijọ́ mẹ́jọ ó fẹ́ kéde kò sí ìtìjú bẹ́ẹ̀ yóò máa sọ káàkiri ẹ̀rí ọlọ́run dákun fìtìjú sí wa lára o ẹ̀rí ẹlòmíì kò sí ìtìjú fún igbe kó máa rojọ́ ìyàwó ẹ̀ ẹjọ́ ọkọ rẹ̀ níbikíbi tó bá dé máa jẹnu báyìí òun yóò máa sọ ohun tó ti ń bẹ ní tìjú gbogbo ìdáhùn yìí tá a gbọ́dọ̀ rí lára mùsùlùmí tí òun náà fi dolùgbàgbọ́ òdodo ìwápọ̀ ti jẹ́ wà kánábí ṣètì wá ṣẹ̀ṣà ìtìjú pé wàlàyé àwòṣọ ọba tó ní mìíràn ẹ̀rí ìtìjú tí ò sí bàbá fáà náà lónìí ni ẹ wò ká máa jà nítorí pé èmi ni mo fẹ́ jẹ ìmáàmù ìwọ kọ́ ìmọ̀ nǹkan bá di kó nìlú kan nísìnyí ń ta kọ́ mọ́ ń bẹ̀rù ẹ̀ pé hey ṣé wàhálà ò ní bẹ́ẹ̀ yóò ní wàhálà gbogbo bẹ́yìn bá ní tìjú èyí tẹ̀ ń lọ jà nítorí ìmáàmù mọ́sálásí ẹ gbàgbé pé pàpà mọ́kànlẹ̀ fẹ́ rò ní ẹ gbàgbé pé ọlọ́run fẹ́ bí báwo lẹ ṣe àwọn jẹ̀mọ́ ẹ gbàgbé pé nígbà míì irun jẹ̀mọ́ lè mọ irun tí lè mọ dáa kí irun jẹ̀mọ́ dáa ẹ wá gbẹ̀yìn lọ́lọ́run fẹ́ bi lọ́rọ̀ ọmọ àmọ́ wa já àìnítìjú ni kò lórúkọ mi ojú ni o tì í kí lẹ̀ ń jà fún ẹ wà náà mo táwọn ń jà fún ni àwọn bàbá wa bàbá bàbá tiwa pàápàá òun ló òun ló kọ́ òun ló kọ́ dá ìyẹn òun ló kọ́ ní òun ní ìmámù jímọ̀ àkọ́kọ́ níbẹ̀ ṣé yẹn la fi ń jẹ ìmámù ní mọ́sálásí gbogbo ẹ̀ náà wà ní àǹfààní tí à ń jẹ lórí Sunna TV kí la fi ń jẹ ìmáàmù báwo ni mẹ́jẹ̀mú ìmáàmù gbogbo náà láti gbọ́dọ̀ wá sí mi ẹ̀rí ọlọ́run wọ́n ṣe fìdí sí wa lára torí ohun tó ṣe pàtàkì ni ẹ̀rí ohun tó ṣe pàtàkì ni nítorí kọ̀mọ́sí gangan kó sàgbọ́ pé bọ́ọ̀lù wà lórí fíìdì ìpínlẹ̀ ìfẹ́ gbá bọ́ọ̀lù àwọn ọ̀gbá Benin àbí Nàìjíríà ẹ̀rí èyí tó bá tìrún bá mọ́ lára díẹ̀ nú wọn ni ó ka ilà kó tó lọ aago mẹ́rin àbọ̀ àbágo márùn-ún náà fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù tí wọ́n fẹ́ gbà ó ó ti wà lọ́hùn látàgò kan ọ̀sán ìtìjú náà dà kò sì márùn-ún mọ́sálásì ẹ̀rì bí kò bá pa á síbẹ̀ yóò ti tú jọ yóò mọ̀ tó bẹ̀rẹ̀ sára ọ̀yẹ̀rì jọ àlùkìyàmọ̀ tí gbangba ó dẹ̀kù ẹ̀yin tèmi ó yẹ kẹ́ ẹ̀ ti yóò ẹ̀rí tí ẹ kí ẹ ti yú torí bí tá a bọ̀rọ̀ wa dé lónìí ó ṣe ní láàánú ààrá mi tìjú lára mùsùlùmí tòní àwọn ọmọbìnrin tọ́lọ̀ ń fún wa tí ní ẹgbà pamọ́ tó pé títọ́ wọn lílàmójútó wọn ọ̀nà àti ìwà àlìjẹ́ náà ni a gbé wọn sórí asọ́wọ́dì nǹkan èso asọ́wọ́dì mọ̀ngà tó yìí sí ń lé sí káàkiri ẹ̀rí wọ́n gbọ́ sílùú ìtìjú náà dà pé yẹn bá tìjú ọba tó dá yín ọba òní tìjú ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allah hayy yastaxyi idha rafa al abdu ilayhi yaday an yarudahuma anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọba ọlọ́run ọba tó ní tìjú ni ọlọ́run bá máa tìjú pé kẹrù tẹ́wọ́ ẹ̀ síwájú rẹ̀ báyìí ọlọ́run mo fẹ́ àlàáfíà mo fẹ́ ralẹ̀ mo fẹ́ kọ́lé mo ń fàlékún ímánì ọlọ́run mo ń fẹ́ kó kó kó gba túbà mi tó tẹ́ ọsọ lọ́run báyìí kọ́nà máa dáwọ́ náà padà láì fún ní nǹkan tí ń wá sínú ọwọ́ yìí ọlọ́run àmọ́ tìjú kí kí ló ṣe yín ẹ máa pe ìdígbàgbọ́ òdodo mọ́ra yín láì ní tìjú ànábì ò ànábì ó yọ tìjú sọ́tọ̀ ọdún ẹ̀ níhàn ìyàwó ilé ọkọ tí ọ̀rọ̀ sọ́tọ̀ yẹ kó o ti jáde ló jẹ mùsùlùmí tí ọ̀rọ̀ sọ́tọ̀ yẹ ọ́ nìyẹn ọkọ ìyàwó ṣẹ̀ṣẹ̀ lọ́kàn pẹ̀lú ìyàwó àìní tìjú ní ṣe ojú ò ládùúgbò ó sì tún dàwọn ará àdúgbò sí yín lára ìyá ló jà ò ní tìjú tó ń búra sórí ọjà rẹ lásán ọláyì ọjà mi òríjìnà ni báyọ̀ sì lọ́jà ẹ̀ ọlọ́hì àkùnmẹ́wàá ni mo ra ìfẹ́ jẹ́ nǹkan kan ìrọ́ni sì ń gbà dìyọ́ ọ̀hún dà àwọn náà máa tijú ẹ̀rì àwọn mọ̀lẹ́kà máa tijú. níjọ́ kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wà ní yàrá rẹ̀ ìtàn rẹ̀ báyìí anabi ò aṣọ sí. Abubakar dé ànábì ò sáré ó bora Umaru náà dé ànábì wà bẹ́ẹ̀ gbàdé Usman wa ń bọ̀ tánàbí rí ànábì wa sáré ànábì bo ara rẹ̀ ọ̀rọ̀ yìí wá ya ìyàwó rẹ̀ Aisha lẹ́nu rẹ òjíṣẹ́ ọlọ́run báwo ló ti jẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ala astahayi min rajulin tastahayi min hulmalaika ah, ṣé ò ní jẹ́ ń tijú ọkùnrin kan táwọn màláìka ń tijú ẹ̀ ah, àwọn màláìka náà ń tijú nìyẹn àwọn ẹni ọlọ́run àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn náà máa tijú anabi musa alayhi salam ẹ má gbàgbé ìtàn rẹ̀ pẹ̀lú àwọn arábìnrin shuaib tí anabi musa ràn lọ́wọ́ ní láti fún o fún lómi inú suratul qasas fàjà abihu ihidahuma tamshi ala istihya ọ̀kan náà àwọn obìnrin fúnra àwọn méjì ni ọ̀kan ni wọ́n wá pẹ̀lú ìtìjú ń rìn pẹ̀lú ìtìjú a nínú rìn ìtìjú náà ń bẹ́ńbẹ́ inú ọ̀rọ̀ ìtìjú náà ń bẹ́ńbẹ́ inú ìwòran ìtìjú náà ń bẹ́ńbẹ́ inú ìmúra ìtìjú náà ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ bá múra tí ò tó ohun tó wọ̀ ojú ò tiẹ̀ tí. arábìnrin yìí tamṣe alastihya ó sì ń rìn pẹ̀lú ìtìjú kò nínú táǹkù táǹkù wọ́n sọ fún Musa alayhi salam ó ní ìrẹ́ Musa inna abi yad'un kale yajziyaka ajra ma saqaita lana bàbá mi ń pè ọ́ o láti lè san ọ́ lẹ́sàn dáadáa tó o ṣe fún wa níbi omi tó kù fún wa tá a Musa alayhi salam nígbà tí ó gbà láti tẹ̀lé obìnrin yìí mo sani bọ́ sẹ́yìn mo júwe ọ̀nà fún mi àwọn ànábì ọlọ́run lánàá ń lórí fi àdìbáàrì nìsà àwa ìwọ ẹ̀yìn obìnrin ẹ̀rí ó wọ́n ti tarí ẹ̀ síwájú fẹ́ mọ owó bí ti ń rìn lọ ti ń gbẹ́sẹ̀ lọ́tún gbẹ́sẹ̀ lọ́sì ẹlẹ́bàjẹ́ ni ọ̀ ò ní tìjú ó ní o dáa fojú ẹ̀yìn tèmi ẹ tìjú ó kú òun ọ̀rọ̀ yìí o ìtìjú ẹmu lóhun pàtàkì nínú ẹ̀sìn ẹ mọ̀ fi ṣeré mẹ́ẹ̀ bá ní ìtìjú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ yóò mọ̀ gbé fún lákòókò tó tọ́ àti tó ti yẹ bẹ́ẹ̀ bá lò láwùjọ yín àwùjọ yìí ò ní dàrú bẹ́ẹ̀ bá fi ṣọ̀ṣọ́ ẹ̀sìn ẹ̀sìn yóò yẹ bó ṣe yẹ àwọn ẹni ìṣáájú àwọn sàábé gbogbo wọn mélòó náà ló lówó nù wọn yẹ kọ́ ní pàtàkì àmọ́ wọ́n ní tìjú pẹ̀lú ọlọ́ọ̀ wọ́n ní tìjú pẹ̀lú ẹ̀sìn Islam wọ́n mú tìjú mọ́ ìnígbàgbọ́ wọn wọ́n fi ráyè lò nírọ̀rùn wọ́n fi ròyìn tó dáa kalẹ̀ wọ́wọ́ kú ọba kú lónìí ní tó fẹ́ fi ń kalẹ̀ níròyìn ò dáa ẹ̀rí orúkọ ìjẹ́mọ̀ ìtùmí rẹ̀ ti bàjẹ́ orúkọ ẹbí rẹ̀ ti bàjẹ́ nítorí òní tìjú. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ala sọ pé wàá parí ọ̀rọ̀ rẹ̀ débi ó ní sallallahu alayhi wa sallam li kulli dinin ó ní gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló níwà rẹ̀ tó jẹ́ wà pàtàkì lọ́dọ̀ ẹ̀ wọ́n kò ní kò ní islam alhaya ó dẹ̀ sí ó ní ìwà pàtàkì tẹ́yìn ò mọ́ ni nínú islam ìtìjú mà ni o kò bá ń pera rẹ ní mùsùlùmí wò ó ṣì tìjú wà ní òwà rẹ bó o bá ti rí tìjú mẹ́ẹ̀ má gbẹ̀sìn ní ìmọ̀ra rẹ̀ má wàá bẹ ọlọ́run pé kó fi ìtìjú kó fi ṣe ọlọ́ṣọ́ nínú ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fi ìtìjú ṣe mí lọ́ṣọ́ ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn mi tàbí òun ra wáyé. ẹ kọ́ àwọn ọmọ yín sórí ẹ̀ ẹ jẹ́ kọ́ mọ́ ọ́n mọ kí ló fẹ́ sọ báwo là á ti sọ kọ́ mọ ohun tó fẹ́ wò báwo là á ti wò kó mọ ohun tó fẹ́ gbọ́ kó mọ orú tó fẹ́ rìn kó mọ orú ọ̀ṣọ́ tó fẹ́ ṣe bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó bàjẹ́ jọmọlúàbí ó bàjẹ́ mọ́ lára wàá sọ́nà tí ó gbà tí ó gbà fi dolùgbàgbọ́ òdodo ọlọ́run fìtìjú sínú ọ̀rọ̀ wa yàrá ìtìjú fi ṣayé wa nítorí ayé yìí nìkan kọ́ àlìkíyàmọ̀ náà bẹ́ẹ̀ ọlọ́run má jà tẹ́ lálìkíyàmọ̀ o fanari ma wa dáàbò bò wa tó èyí tá a rí sí lónìí àdúgbò rẹ̀ fọlọ́ọ̀ ìpàdé mi pẹ̀lú yín láìpẹ́ yìí lórí Sunna TV láyọ̀ ni ó jẹ́ mo tọrọ fáwọn ẹni tí wọ́n ń ṣàkólé gan-an kí ọmọ Yorùbá lè gbọ́ Sunna Ànábì wa Muhammad yé kó lè mọ báwo láti ṣẹ̀sìn báwo lànàbí ṣe ṣe irú àwọn ọwà ló jẹ́ wà pọ́nlé lọ́dọ̀ Ànábì wa Muhammad ìwà wo lẹ̀yàn ń ní tíjẹ́ mùsùlùmí fi bàjẹ́ tẹ̀yàn fi ń ga tí fi ń dolùgbàgbọ́ òdodo ọlọ́run kó san wọ́n lẹ́san dáadáa ọlá àwọn ọlọ́run mọ̀jẹ̀ ó bàjẹ́ àwọn ẹnìkan ṣe báyìí jẹ́lẹ̀ wọ́n ti lọ ọlọ́run kó fàlìjánà lọ sí wọn lẹ́sàn dáadáa ọlọ́run jáwọ́ náà láṣẹ pẹ́ńbẹ́ o. ìwà jàgídíjàgan ìwà ìbàjẹ́ ìwà ìwà ìwà kẹfìrí ọlọ́run ìwà ṣètọ́n ọlọ́run ìyàwó ìyàwó láti kẹsàn ọ̀rọ̀ ẹ̀ abẹ́ ẹnu ọlọ́run fọ̀nàmáwájú báyìí lọ wọ́n ṣe ṣètàn nílábàgbé wa wọ́n ṣe àná nílábàgbé ṣètọ́n láti kẹsàn ọ̀rọ̀ ọlọ́run máa alif bẹ́ẹ̀ náà kúrò bẹ́ẹ̀ náà وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وطب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين لنعمتك شاكرين لنعمك مثنين بها قابليها وأتم علينا يا أرحم الراحمين ربنا لا تؤاخذنا إن نسينا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 اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير